الحمد لله رب العالمين والصلاة والسلام أسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته تبتا تبتع الله الصلاة يسيتي بأمين شوي منوج تبتع نبي محمد صلى الله عليه وآله وسلم يا شيغا باغاني بكراتين دغليتا سنيا بلوغ المرامي الحافظ ابن حجر الاسقلاني رحمه الله رحمه الله تعالى حديث ينفعنا يفيد با كراتين ينفعنا الحديث يكر شيء عن ابن عمر رضي الله عنه ما قال كان رسول الله صلى الله عليه وسلم وابو بكر وعمر يصلون اليدين قبل الخطبه متفق عليه ga annabi sallallahu alaihi wasallam to sayyidina bakar to umar aja sai ji sallai iji guba bakari aje kutuba na riwana al-imam al-bukhari ya muslimi aga gujo fale gan bayani gobe ta hadisun cholani amma in addition to that ga gan zamaniyar na be ẹ̀fọ́ yìí di bẹ́ dàbí na ẹ̀fọ́ yìí di dàbí náà marwani nwa gan nga gùnta tí ń mímbọ̀dọ̀ òtú jí kútúbà kà ní ají ìjì náà àti agungan yẹ lẹ́yìn ìgbàgbẹ̀ sọkó ẹmọ wọ́n ti jí bayani gan àníbi sọ́lọ̀dà rẹ̀ sọ́lọ̀m wọ́n yẹ lásánlá ìdí jìnbíjò ka ní ají kútúbá ní marwa ní kẹrẹ gan agá ìdí ẹ̀dà yẹ́ fẹ́ ẹgbọ́gbọ́ òǹgú láṣe ẹ́ wú láṣe jù lọ́wọ́ ni ọkún mọ̀jí àtìnàgà àlẹ́gà àdíyùtì ná kọ́ ẹ̀gẹ̀ ná láàrín ọ̀kí ẹ̀dọ́ ojú jayán kọ́ ẹ̀ lójú yán ẹ̀dùn ògùn múrí kìdìkìdì náà na annabi sallallahu alaihi wasallam ga zo mu jari kare mutu hakkin inda sultanin ja'ir nake inda wadanu danu tashi wani je kan ga shi go shi wace biki wace ko kayan din a kafiyar ƙa'idatun muktasar a ne jiniyar wa ne ga moji tali ga wuce wufi ba a alamir salani subul salamu lai jima'u be tiya jijiyan kutuba uji dole iji guba bawa wọn tí wọ́n gbẹ̀rẹ̀ ìpẹ́jọ mọ́ta káyá àgbà uji dole a bí àgbàgbà èjì ayin nígbẹ̀kọ́ ìdígá bá ní ẹ̀bà ìgbà ní ìdí ajé mọ̀lẹ̀ ní àdẹ́ládáyán a.

nga anibi tatiwo nga sahabi tatiwo kula fara ga bakar umar usman aliyu fata nga tatiwo nga wa ali ibn abbas ba abla ibn abbas radiyallahu anhu ma saku je da ga yin gagu baba anna nabiyya sallallahu alaihi wasallam salla yawm al-eid rak'atayn nga anibi sallallahu alaihi wasallam kun ji sallai fuye eid raka guba la yusalli qablahuma wala ba'dahuma annabi sa sallam ji nafilan don do ka iji na ma ji nafilan don su mai salla iji ba akhrajahu sab'a la fa zara bil bukhari nu la bil ba ibn abbas to ga annabi sallallahu alaihi wasallam ji salla iji al fitr raka guba umarji nafilan don ka ne ji iji na ma ji nafilan don su manawa salla iji juzana annabi ci da ban da gije pamba be dilali annabi ci da jawa bin da gije feji ìlàjì ti fẹ́ ya sádàkà ìfi ṣùgbọ́bì lálò ẹ kòrò ṣìgẹ́gẹ́ ní ìpàdé ṣe àdẹni ibn abbas na ìlàjì nke gá àríbi sọ́lọ̀dà àlẹ́sọ́lẹ̀ wọ́n ti yẹ ìdì làbẹ̀ẹ́ kọ́ fẹ́ ìdì kuli nafilan doro kanuya wani nafilan doro zumuwa a ne bikin da ba'an da gizi mutu da jan wazi a ne bikin jan foro don a sai ji a dukkan gangan da saraka ji a ne ga yana hadisin da damunan sannan iji eji nafilan doro kanuya ji iji na a mai ji nafilan doro zumuya iji wa wọ́n lọ lọ́nà tààrí wọ́n lè gan ra wọ́n lè ìdí sálà ìdí máa sẹ́yìn mùsọ̀lọ́ mùsọ̀lọ́ fíyí kó yìí desert fili na bọ̀tù mẹ́jọ náà fili ìrìbàlẹ̀ tí ó rí sínú wọ́n lè wọ́n lè díjẹ́ àwọn wọ́n lè díjì jọ ó jìgá rẹ̀ díjì mọ́sálásí mímú ngábò ẹ̀dàjí egypt a ashe muhammadu nasiru di labarin karita a kyoto etiye sannan idi musalla bai juwo elegabe dango kashi ko insecurity dango ko tongoci dango kashi ko esi agangan na igajikaji dango esi a izabeli kina esi agangan da yau ne nnayi ẹgbẹ̀rún ti káyí kọ́ a nai ne asali na sallai iji da wajo musalla filiyo sani ma bi gogon masalaci jima da sa kasuwaci yi ne jibi da ɓaci na katagun ke ne gadi da wajo a nai zaman sallah salata na wata kibala kibalata na wa a tala zanani sallah iri yi jiye wa a kibla yi wa ko kuma biya da izina na zanani عليه الرجل نزل الأرض مسجدا وطهورا تا أتن لعد مسلاتي عمغن بزنيا ليلي حديث يبر وعنه ببعض لابن عباس وقال ربي الله عنه سقول شهدا غني بوي أن النبي صلى الله عليه وسلم دقباء عليه صلى الله عليه وسلم وكذا عليه صلى الله عليه وسلم صلى الإيدة عليه صلى إيدي بلا أذان ولا إقامة أي صلى إقامة أخرجه أبو داود وأصله في البخاري أصل حديثنا البخاري ده يقول ابن جريج بوبيو لا أخبرني أطاع أن ابن عباس أرسل إلى ابن الزبير في أول يوم بوي له لأنه لم يكن يؤذن بالصلاة يوم الفطر وإنما الخطبة بعد صلاته نقول إيه؟ ibn abbas ń zàlú bá abdullahi ko na ji mu ba ya ayu na ke je sallar idil fitiri sa'uwale kejo eyi sallar sallar idiya a marji kana sallar idiya a magaji kutuba kutuba yi zunayi sallar ibn abbas wacce tun zaɓe bayan abdullahi ibn zulai ata kun dabe daga ibn abbas da daga bayan jabir ibn abdullahi ya ga lam yakun yu'adham yawm al-fitr wala yawm al-adha eh yi salla ya ya idil fitra ne yi salla ya ya idil adha hadisin jabir da abdullah ga wudan bobi a sallallahu alaihi wasallam na ji iji nan amma a nabi mabiya na sallu cagani da yau wuje mai ji sallah zo a nabi sallah jibe da kanu ji hutu ba nan a mai sallah a maji kama jabir da abdullah da wuji ga Allah àdáre lè tẹ̀lá tí ó mẹ́fẹ́tù èyí sálá ẹ̀fọ́ ìdì fìtì ẹ̀mà na aga àyí sálá ìdì e fìtì èyí e sálá ìdíà e hàtà yàkùrújẹ̀ imam wọlá bá da ma yàkùrújù èyí sálá kàmí liman yìí tún yára mẹ́kẹ́ yìí sálá zùmọ̀lẹ́ liman yá wọlá yìí kàmẹ̀ kàmù mọ́dọ̀wà wọlá nìdá wọlá ṣe àmẹ́kẹ́ gẹ̀ndọ́ra wani wanda ne tun ga wani ayi sallah a majiki a yau a majiki kama amma da sun ke lafi ka fayo fi kabara jama'i ya dida mazalaji jama'i ya dida nubbi afana tijani ko pátá yìí ní ògùn lé ìlàjì káàrin ajọ́ ìwọ̀n ìdíjáde ọkùn جابر بن سمرة رضي الله عنه وصليت مع رسول الله صلى الله عليه وسلم على الإيدين ولصلى إيد وربي عليه الصلاة والسلام مرة وجزنا ولا مرتين وجز قبع بغير أذان ولا إقامة أما يصلى أما إقامة وعليك هنا عجيز النوون وي نوون إيه يصلى أما إقامة يا sallayen ija ni yana hadisi ne ke hube nan zane ga sallayi ko wuce ikamaji ya salla iji na za wuce bidiya saye kuyo hadisi gburu وعن أبي سعيد الخدري دبا أبي سعيد الخدري رضي الله عنه سكوجه دائم قال فكان رسول الله صلى الله عليه وسلم ga alaihi sallallahu alaihi ma sai la yusalli qabla al-eid shay'an annabi ji sallan dango kani idina fa idza raja ila manzilihi annabi ga je bada'ini salla rak'atayn wa jina salla rak'a guba rawahu ibn majah bi isnadin hasan wa dogo da ni charge an charge fo agwe ni mandu

ko ji nafilan dunduka ni sallan ijina kuma za a shaba da iyi wajin ji nafila raka guba zawaide ngole zawaide ibn majah ga isnadu sai wai jali wasiqat ne ga hadisin egbogun dabo takari ga hisa da ibn abbas na gogo yani na ebe ibn abbas ya gagaga anabi ji nafila ndoro kanya cha ijina na ji nafila ndoro aga iji jizona filiye iji wa ko ruwa abin sai mai kudin mazubu na ji laraka ba na wuri tabbatarwa na wuce mbo uje filiye iji wa yana hadisin na wunan ẹzàká ṣẹ̀bùn da èmì zume sallah idiyo mujina shi da raka guba ya tatawuyi hadisin da zama da lawu e jina fila ya sallah kamiya ji sallah idi na ko zumana sallah idi jina da filiya da reji sallah idi na ba wa anhu da ba a bi sayi lukudiro radiyallahu anhu qala وكان النبي صلى الله عليه وسلم وعلى صلى الله عليه وسلم وفي يخرج يوم الفطر أنا بكين فويد الفطر والأضحى كين فويد الأضحى بمعنى فويد صلى جيب يفو صلى كوي إلا المصلى داتيلين بناجي صلى جنا وأول شيء يبدأ به الصلاة إما فعلنا نبي عجو كاين شابيني صلى sun na yan sarifa a nabi ce lafiye sai ya kuma mukabilin na a nabi ce ma da kyau ce da yi shi wuza shi wannan sala sufu fiye ɗaya da shi ma di safu safu safu wasa ya izuhun a nabi ce jawabi wanda amuruhun wacce mai ja furgan da tun kirki mai kagwaya tudiri mutafakun alai alimamu bukari da musulmi ga gubiyo. Wale da hadisin wani lauga a nisa a sanda mai tiya da musalla ba na eji sallayen iji dana ko wani ga na ji ta masallaci a nisa sallah sallar inda mi masallaci na jefa na gan shi wani su masallaci amma ta su ta sallayen iji a nisa zai ji sallar iji ji dana masallaci wa fili wa sai da ji sallayen iji jo ko inda ba a ji sun da suna bebe ga lebe da mulani a nan sa sun ji sallah idi da matsalaci na ka a ji sun can nan ba kuka kiyar da mun kaza alejo na hadisi ne wuna sallah idi musalla bai ji don filiyo ko inji matsalaci ne ba hadisi na bai mawala wugan kútùbà ìjì ẹ̀jùjù zùmọ́yá sálọ kó hadithi gbúrú وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم قال قال نبي الله صلى الله عليه وسلم التكبير في الفئة في الأولى وخمس في الآخرة والقراءة بعدهما كلتيهما أخرجه أبو داود ونقل الترمذي عن البخاري تصيحه قال عمرو بن شعيب لبا عمرو بن شعيب عمرو بن شعيب من غير أبو إبراهيم عمرو بن شعيب بن محمد بن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال هذا عمرو بن صدوق شعيب بن غير صدوق الحافظ ابن حجر العسقلاني التقريب وشعيب نا ثبت سماعه من جده هو دغبا داكوغو ajin da kone iman da da ba da shi da ji katun ruwi ni inda ji ha da rufe biya labaro be yi gun man je ne mu ni wato na ji katun na wani ne ga na ji kiya an ungana alaihi sallatun wa takbiru fil fitri sab'un fil ula kabbara ne da jin sallar idil fitri wani ya kabbara mutuwa ba ya kai mafari wa khamsun fil akhirati rakare da shi na wajibo zuma sallar idil fitri wani kabbara na wajibo ne rakabara wuce war qira'a ba da huma wacce ji kira'a zuma ya takbiru na jo kiltai yi ma guba mana takbiru ya mafari gutuwa ba wa jini lushi wata takbiru wuce jizo wato tafatiya ba ko ɗaya da ce takbiru na wajina wayi gusu wajin jami'e lushi wata takbiru wuce jizo wato ta fatiya ga wato lushi sura don أخرجه أبو داود الإمام أبو داود داود ونقل الترمذي الإمام الترمذي الذي عن البخاري تصحيحه حديث nga akhrajahu آه، أبو داود ko wanda kala Tirmidhi al-Bukhari sahihahu hadith na bi na ne ko waje na duba da na abu da da ba daga yakon amurubin sha'ib an abi an jaddi ba bal daga yakon amurubin sha'ib an abiyi an abdullahi na amru bil'as ko ta ga cuci da gube mai lafafin ne na jinna ne daga yakon amurubin sha'ib an abiyi an jaddi bu ene gande lawunan ga egi makanta a ɗin ga kuma manne da wawa zini kí é ṣe ní fi o ọjọ́ ìgbàlítà dàdá àdífúnà rọ̀wà buhari ẹnu láwọ̀ òjò ìdí makanta nínú òjò tó buhari pẹ̀lú dàwú bàbá àdífú ṣùgbọ́n àbẹ́rẹ̀wà o muslim ní òjò pé muslim pé pẹ́kátọ́ ó kù ṣíṣe wúza wọjú wà lẹ́bù wúza dẹ̀gẹ́ pé muslim dẹ̀gẹ́ láàrin abdẹ̀ látàrí wọ́n ti lé níwé ń jẹ́ àrẹ̀fẹ́ ìgbẹ́ òjò ìgbẹ̀zàgá àdífúnà muslim ẹgbẹ́ tó mẹ́lẹ̀ kálítàtì òtí ọ̀rẹ́lẹ̀ wà ọ̀zà kẹ̀lẹ́nà ó tí bí tí ó kálótí ma wà nílùú àwọn ọmọ kálótí àti gbẹ́gbẹ́ máa náà wọ́n láti wọ̀nyí fáyà dáadé náà àmá sí àárọ̀ yẹ̀rí pé ó ti dán àlùfáà dúgbò nnẹ́dẹ́ ní ẹni pé jí mẹ́kàntà ní ilé ìgbésà méjì ẹjí mẹ́kàntà ní ìgbèrú wọ̀sọ́ ní ẹgbẹ́ mẹ́kàntà ní wọ́n pé yé yí mẹ́kàntà ní wọ́n àdíjà náà wọ́n àpẹ́ra náà wuce ma a yi jiya sai kokari na waje a ji na waga ga aji cire ka ga lada ka ba ka ba gina makama ibrahim gina rika ta cin amma mun ga kasu lawo zo ba da wanda ya kasu ba wanda yi shi fiya wanda yi muraja da kasu da su da yawa ya da ku a ga je da mu ci da ba rutu mun goro shi ko ne ci zuna sai ni goro layi bidon layi na kan tawa a zai ganin zakarai da makanta bawai makanta inda kilasa a cabara fanka a cabara a cabara bayan takwa a cabara kaza inda ba zo wuta ci ba zo a shigo mun da suwa mai halawa mun da halawa in ga adam muraji aji wuci ga da ku fiti wuci guji fahimta wuci guji intikanu wa dai ganin na na ji karatu shi mun goshe nan ilimi na dajumi nan wa ce na na ji karatu shi tsakanin karo bai makaro ibrahim nan ɗaya kiwo wanne ga katun wani yadda da wani murabi a jiya muzakar wanne mejan sai restoration yi waye zo mu ma zo ele ikpe nke ele ayo nye wo dzono ke project ye ne ba dzono we yunio we la manu ade wu de katanga nyelu ya na ngido mu ja na nkobe mu ja wo lu ga ile ti ne ti ne ja ju da mo ti ku ji la da ti da ti ki ayo afede wa nga ga ga ama yi mo lè kí àrùn mo lè jẹ wàá jù mo méjì mú wọn mo lámà ló wà fún wọn mo mélòó ń jẹ mélòó à mo mélòó funfun jà mo mélòó kú ibi gani amma da ne da ya ba nga bi wannan mai ba wa yin karatu ẹgbọ́gọ́ kàràní náà wí kápítà náà wà àdàjí gbóró wà àjí bíbí náà wọ́n ti kí àyán wọ́n ti èdè ẹgbà mẹ́ pọ̀tẹ́kẹ́ kápítà gẹ́ẹ̀lẹ̀ kéjì ń tó kàràní náà kí aláwọ̀ ẹ̀rẹ́ á ní ọ̀tí mẹ́dínà wọ́n láyé ọdún wọ́n láwọn níjẹ́ fi pé àwọn ajá wọ́n rẹ̀ bulugun mara mugu an nígbà ọ̀rẹ́ wọn láti mú ọ̀chí bulugun mara mata wá ní tòní tòní ó ní mọ́ ti bá dìndóró tó wọ́n jẹ́ pátá ọjà àyíkọ́ wọn rí tọ́ ti tí ó wọ́n jẹ́ àrẹ́sẹ́ ìgbẹ́gbẹ́ láti nàìjíríà lábá fọ́tù ìbáyìí wọ́n jẹ́ káàkó káàrùn-ún matsala ilimi na abe wa yaji tarihi wannan wi ko ji ga da ku na da wani lalle shi ne mun da ka tuno mun da ta da ko ji ba ni ita bi ti no je wa ji do wa le bi mu ji mu fi mu fu mu ta je ni wa ni ne rubu asasu foundation mu ga ni luji karatu no da ji no ci mai ajiye ibila da tsakani isna da gubo isna da daga amurin na shu'ai an adihi an jaddi na wuce fatin ni da isna da daga an amurin shu'ai adihi an abdullahi ibn amr ibn ra'a eh ila da tsaro da alaka ga ne ne da shi na wole ina ga bi an jaddi wikari na ga ana ji an abdullahi ibn amr na wai wuce ke yi kai nga mala mai da ke da bai ce na ji an rubu shai ba na ji an yaji ki matsayo sai ki samu dogo kashi wudawa an abihi abihi wale amma wale ga ile mai jaja ga hadisi ce náà ah, ní ìdáná ṣe àjàgá àdínkù ó ti kí àwọn hasan so gan-an mẹ́láwúlẹ̀ takbiru nẹ́ẹ̀dà jí rẹ́ká rẹ́ká kọ́ takbiru jí kàánú rí kí kàánú ṣáá kafin gare wadda ta gini ne ji da gini to wuji zo wuta sha fatiya ba amma yana da ji sallah idin da cikin bawon mai da zuwa ta fi da mafaliki ko wayan da ci ba fita a tuwucin rasu kashi na da ci ba fita a tuwucin ke shi bai a da ci yi wayu ma rabba na hannu ci lafita a tuwucin bai ẹgbẹ́ ló ti ìjà sí mẹ́sẹ̀ pé ló ráyù ìjà sí ẹ̀ láyà ló ti ràgùn bá abẹ́ rí pélébó pẹ̀lú ẹ̀ta àti kéèlì ni ìyáwó yẹn ti dọ̀rọ̀ ní òye ń lọ gẹ́gẹ́ ń bá bò ní tẹ̀lé ní gbẹ̀ndọ̀ adéna alámínà rẹ̀ ẹgbẹ́ ló ń ta ní sọ̀dọ̀ bàrá káfí lítà sí ìgbà oṣù àmàlà dáa lóhun jù يجب دور يتيقى وشبه وعن أبي واكد الذي رضي الله عنه قال وكان النبي صلى الله عليه وسلم أبي واكد الذي الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بقاف قال صلى الله عليه وسلم قال إيد الأضحى قال إيد الفطر أنه قال له يسر بقاف واقتربت اقتربت الساعة وانشق القمر أخرجه مسلم abi wakilin laifin na alhalittun da malik da kuma bagir wani wọn jajiri wọn giya 87 sọkú jẹ dagari duni raka ayin da fari egypt ba ba nan ba su tuka raka ayin ba ce ma nan ba ta da ba ti sa'atu wa shaqqa al kuma wani tabbatar ba abu ke da annabi sallallahu alaihi wasallam wai sannan iji guba ba wai ba qaf wai ba talabati sa'at wai ya bayani wa bayani hadisi ya numan ibn bashir ga annabi sallallahu alaihi wasallam mai ce ba sabbi ismu rabbika la'ala mai bala ta hadithul ghashiya ko ɗan bako wa ne ga daga ba wannan na lawu wani ga annabi ya labaga sura na kawai ga wasu ba ka zo ta ba qaf raka ni raka ayin e ba ce ma ga mustara ba ta sa'atu kan ci ma ba sabbi e ko duka lala raka ni raka ba ce ma dalil ala ta ka hadithu al-ghashiya ko kaga da kuma kira fannin ya waya na su kwata wani wabba fakar ma ta yassara ina hadisin da launa mustabiyo yanzu e ba sura guba nan raka guba bayan igiyo daidai masu kun ní jìgá àrí ìfẹ́ àtún lára bẹ̀rẹ̀ àtúnṣíra lẹ́gbẹ́ wọn àti gba sálà gbèrò wà kánà kánà tí ó ju bọ̀ láka tún yá abin na wọn máa wàhálà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa